بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك يا سوى وبا وبا تيوسو يمي وادي رليه ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ èyí tá ń ṣe nínú tíra umdatul ahkam ti àfá abdulgani al-maqdisi ọlọ́ọ̀bá tí ó yọ́nú sí عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يدعو اللهم إني أعوذ بك من عذاب القبر وعذاب النار ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال وفي لفظ لمسلم إذا تشهد أحدكم فليستعذ بالله من أربع يقول اللهم إني أعوذ بك من عذاب جهنم آه، آه، أتي أتي أتي أتي أتي أتي أتي أتي أتي lórí àtàhíyà ẹni pé ṣíṣe tàhíyà nù ìrun and then a mú àwọn oríṣiríṣi rìwáyà tó wá lórí tàhíyà yẹn àti àwọn oríṣi alfáàz tó wá lórí ẹ̀ bákan náà a sọ̀rọ̀ lórí ìṣe àtàlátù fánàbí Muhammad sallallahu alaihi wasallam nínú òrùn lẹ́yìn tàhíyà kí ni ọgbọ́n àti òye tó wà ń bẹ́ẹ̀ bákan náà kí ni túmọ̀ àtàhíyàtò lillah àti àwọn ohun tó wá nínú rẹ̀ kí ni ìdájọ́ ṣíṣe sálámà sí ànábi sallallahu alayhi wa sallam ní ayé rẹ̀ àti Again, you continue, huh? No kí ni ìdájọ́ ṣíṣe sálámà sí ànábì muhammad sallallahu alayhi wa sallam ní ẹ̀yìn ikú ẹ̀. bákan náà a ṣe àlàyé lórí salatu ibrahimiyya ìdájọ́ ẹ̀ àti sífà tó wá lórí rẹ̀ àti ṣíṣe àdúrà lẹ́yìn ìgbà tí a bá ṣe àtẹ́yẹ àti sọ̀láàtì tán fún anabi sallallahu alayhi wa sallam nínú oorun bákan náà torí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú àdìsí tá a kà kọjá falyatakhayar min mas'alati ma sha kí ẹni tó bá ń kírun lẹ́yìn ìgbà tí ó bá ṣe àtàhíyàtù lillahi tán tó ṣe àsàlátù fún anabi sallallahu alayhi wa sallam tán kó wo nínú àwọn àdúrà tó bá wù ú kó ṣe so eléyìí anẹ́bísà àṣálà ní ká ṣe àdúrà nínú ìjókòó táyà wọ́n wá gba àdísì wá láti ọ̀dọ̀ Abu Hurairah ọlọ́run ọba kí ó yọ́nú sí qala ó sọ báyìí pé كان رسول الله صلى الله عليه وسلم يدعو النبي صلى الله عليه وسلم أما سيدعو nínú òun yóò sọ wípé allahumma inni a'udhu bika min adhabil qabr wọ́n ọlọ́run ọba o mo ṣáájú ọ́ o níbi ìjìyà èyí tó wà nù kábàlì wa adhabin nar mo ṣáájú ọ́ níbi ìjìyà iná wa min fitnatil mahya wal mamat mo ṣáájú ọ́ níbi fìtínà ìsẹ̀mí àti ikú wa min fitnatil masihi dajjal musa di ọ níbi fìtínà masih dajjal wọ́n fi lafdin ní muslim níbi láfàrí imam muslim ó ní idha tashahada ahadukum falyasta'id billahi min arba'in nígbà tí ẹnì kọ̀ọ̀kan yìí bá ṣe àtàhíyàtù tán falyasta'id billahi min arba'in kó sádi ọlọ́run ọba nípa àwọn nǹkan mẹ́rin kó sọ pé allahumma inni a'udhu bika min adhabi jahannam yóò wá sọ àwọn yòókù gẹ́gẹ́ bó ti wá. now àwọn masáìl tó wá lórí hadithi alákọ̀ọ́kọ́ ahmiyatu hadhihi al-arba'a wal-isti'adatu minha ṣíṣe pàtàkì àwọn nǹkan mẹ́rin àti ìsádi ọlọ́run níbi ìjìyà wọn òun náà ni kábàrí àti ìjìyà tí ń bẹ nú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ òun ni fìtínà ìsẹ̀mí àti ikú ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ òun ni fìtínà màfíhì dàjà ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ ó ní fìtínà iná so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ó jẹ pàtàkì láti sáàdì ọlọ́run nípa wọn ẹlẹ́ẹ̀kejì ni pé ìfìlátò àdábìn kọ́p àdíìsì yìí ẹ̀rí ni pé ìjìyà ń bẹ nínú kábàlì torí pé apá kan nínú àwọn ọmọ tẹ́sílà wọn ò gbàgbọ́ pé ìjìyà ń bẹ nínú ṣùgbọ́n àwọn àdíìsì tó wá lọ́lọ́kan ọ̀jọ̀ kan láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó fi hàn wípé ọ̀ràn yẹn ní ká gbàgbọ́ wípé ìjìyà ń bẹ nínú kábàrí ṣùgbọ́n àwọn ahlu sunna àwọn àfa bó tilẹ̀ jẹ́ pé ààrí ìjìyà ti ń bẹ nínú kábàrí ohun tó sókùn kéyìdì ni tá a bá gbẹ́ kábàrí ń sìn a ní rí nǹkan kan tí ń jẹ́ jìyà nínú ẹ̀ a sì ní rí ìdẹ̀ra tí ń mẹ́nu ẹ̀ a ní gbóhùn kankan ní ẹni tí wọ́n fi ìyà jẹ pé ń ké àbọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan irú ẹ̀ torí pé ẹni ọba kú òun ti lé kọjá sí ilé ayé ní ìyàtọ̀ sí ilé ayé táwa ń gbé òun ti ń ṣe àtẹ̀mí ní ìyàtọ̀ sí ẹ̀mí táwa ń gbé ó ní alamul barzakh òun wà ní ohun tí wọ́n ń pè ní albarzakh èyí ni pé ẹ̀mí ṣíṣe lẹ́yìn ìgbà tí èèyàn bá kú síwájú kí ọlọ́run tó gbé kìámà rẹ̀ dìde sọ ní àsìkò yìí ìjìyà àbí ìdẹ̀ra yóò máa wá bẹ́ẹ̀ nìkan ni tó bá ti kú tán ṣé ara lájẹ̀yà ara tó ti tó ti búlẹ̀ lájẹ̀yà àwọn afáàní rárá ẹ̀mí gangan lájẹ̀yà torí pé ara yẹn òfìrìfò lásán ni kò láǹfààní tí ọba tẹ̀mí nú ẹ̀ so ẹ̀mí sì ti jáde kó lára rẹ̀ ní òfin jára yé so ẹ̀mí gangan láwà máa jẹ́ níyà wọ̀rúùhù náà lánàá bẹ̀rùkùá ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan tó gbogbo bí àwọn onímọ̀ ayé bí ti ní ìmọ̀ tó bí ti ṣe àbẹ̀wò tó ẹnìkan tó lè sọ pé ibi ń bẹ lára wà kò sí ọmọ ti ń jẹ́ ọ̀hún gan fún rẹ̀ ń bo ẹnìkan kan ọmọ ti rí kò sẹ́ni torí pé ọlọ́run ọba fúnra rẹ̀ ní ọgbà kẹ́nìkan kọ́ ọ̀nà ọlọ́ni wọ̀nyẹ alúnaka ni rúù kúlì rúù min amri rabbi wàmà òtítùm nínà ìlmi ìlà kọ̀lìlà wọ́n bí ọ́ lérè wa nabi muhammad sallallahu alayhi wa sallam nípa ẹ̀mí sọ fún wọn pé ẹ̀mí o alámàrí ọlọ́run ọlọ́run ọba nìkan ló fúnra rẹ̀ máa kí ni ẹ̀mí ọ̀hún gan fún rẹ̀. ohun tá a fún ẹ̀yẹ ọmọ ànábì Adam nínú ìmọ̀ díẹ̀ so ìmọ̀ díẹ̀ la ni ò jẹ́ ẹni máa ti ń ni ẹ̀mí wà kí ni ń so ìjìyà inú kábàrí ó padà dán kí a gbàgbọ́ ó wà nú àwọn tí àwọn afáàsúnà náà kà pé ìgbàgbọ́ nínú mùsùlùmí bákan náà yẹsẹ̀rì min fitnati mahya wal mamat yóò tún wá ṣe ìsádi ọlọ́run kúrò níbi fìtínà ìṣẹ̀mí àti ikú fìtínà ó ní àdánwò. wọ́n wá fi wọ́n fi wọ́n fi àdánwò yẹn wọ́n fi sọ ìjìyà ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àdánwò tí ọlọ́wọ́ bá máa ń dá àtẹ̀mí wò wọ́n á sọ ní fìtínà torí pé ọmọ ènìyàn ọlọ́wọ́ bá máa ń dánwò ní ilé ayé yálà pẹ̀lú ìjìyà ẹlòmí ọ̀tẹ̀tẹ̀ kankan wọ́n gbé lọ ẹ̀wọ̀n yọ wà níwọ̀n wọ́n tún gbàgbé ẹ̀ síbẹ̀ ẹlòmí ohun tó ṣe kò ju pé kódà bó ti ẹ̀ jẹ̀bi ó lè má jẹ́ pé yóò ṣe ẹ̀wọ̀n oṣù mẹ́fà ó sì ti lọ ọdún márùn-ún tí wọn ti ẹ̀sìn ìdájọ́ rẹ̀ wọ́n ti gbàgbé ẹlẹ̀ eléyìí náà àdánwò láti ọ̀dọ̀ ọlọ́run ọba. bákan náà ọlọ́kan ọ̀jọ̀kan aburú a máa ṣẹlẹ̀ sí èèyàn gbogbo ẹ̀ náà ni ẹni ó bímọ lójú rẹ̀ mẹ́ta ó ti kú láyé ẹlòmíì àìsàn lọ́lọ́wọ́ fi ṣàdánwò fún ẹlòmíì òsì àìní lọ́lọ́wọ́ bó fi ṣàdánwò fún ẹlòmíì wàhálà ti ṣe kó tó di pé yóò jẹ yóò mú èyí tọ́lọ́wọ́ fi ṣàdánwò fún lò nínú àwọn àdánwò tọ́lọ́wọ́ fi máa ń dá abẹ̀mí wò ó ní ìbànújẹ́ Sọ yẹ pé kò tiẹ̀ ní mọ́ ní ìbànújẹ́ ọ̀gán ti ó lè lówó lọ ṣùgbọ́n gbogbo wa ló ìbànújẹ́ ní ọmọ wa àbí ọlọ́kọ̀ ọ̀jọ̀kan rú àwọn àdánwò báyìí nígbà tí wọ́n ti wá jẹ́ pé ọmọ ènìyàn lágbára láti yẹrí fìtínà àtẹ̀mí àbí fìtínà ìtẹ̀mí imam ibn daqiq al-eid nínú tírà rẹ̀ ó ní máàna fitnat al-mahya ohun tá a gbà lérò pẹ̀lú fìtínà àtẹ̀ ìtẹ̀mí ma yata'arradu lahu al-insanu muddata hayatihi ó ní ohun tí ó máa ń bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní gbogbo àsìkò tó ti ń sẹ̀mí tó wà láyé nílẹ̀ ìfìtánì dúnìá kọ́lọ́run dẹ̀wò pẹ̀lú ilé ayé ẹlòmíì gan owó tọ́lọ̀ ń fún gan ló jáde òkú ẹlòmíì ọmọ tọ́lọ̀ ń fún ló jáde òkú ẹlòmíì àìbímọ gan ló lè jẹ́ pé àdánwò ní wọ́n ṣe àwọn àtàwọn ọlọ́pọ̀ ọ̀jọ̀ kan ohun tí ẹ̀mí ń tẹ́mi tó wu ẹ̀mí mọ́tò lọ́ra ó jẹ́ pé mọ́tò gan ni àdánwò gbogbo nǹkan tí ń wù ayé ó lè jẹ́ gan ni yóò jẹ́ àdánwò fún àbí àìmọ̀kan gan fúnra rẹ̀ tó máa jádánwò fẹ́lòmíì fẹ́lòmíì aláìmọ̀kan ni àfáàsì ni ó sì kọ́ àwọn ó ń ṣe tẹ́lbíyà wọn lórí bídà yóò sì máa ṣe wàhálà yóò ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ yóò mọ̀ ìmọ̀ sínú sínú ṣùgbọ́n yàtọ̀ torí pé kí ni. Thank you. Thank you. Thank you.

一切的同学。 Peace.

wọ́n yàtọ̀ torí pé ó wá ní ọ̀rọ̀ ọlọ́ntọ́lọ́ ní wala in kuntum wala in kutiltum fi sabilillahi aw muttum lamaghfiratun min Allahi wa rahmatun khayrun mimma yajma'un ibẹ̀ tí a bá kí wọ́n bá pa lójú ọ̀nà ọlọ́run ọba àforíjì ọlọ́run ọba àti kẹrẹ̀ olódàájú tí ẹ̀ ń kó jọ lọ torí pé ọlọ́run tó pe àforíjìn àtìkẹ́ papọ̀ kò lè já sí pé ìtumọ̀ wọn ẹyọ kan ni kí wá ní ìtumọ̀ arahma kí ni ìtumọ̀ almafiro àwọn afáà ní ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn ara wípé anna sitru azunub nígbà tó dáṣẹ̀ yẹn ẹnìkan kan ò rí ọlọ́run gba yóò bo ẹ̀ṣẹ̀ náà ẹnìkan fún òsì ní rí náà lóòótọ́ gbẹ̀ndẹ̀ àdìyàmà a ní tú àṣírí rẹ pé o wà báyìí torí pé a ti forí ẹ̀jìn ọ́ wàràhmà wọn ni òdin ìfábọ̀tì ìṣánù ilé ọlọ́run tó wá ti oore fún ẹni tí ó tọ́lọ́ forí jù lẹ́yìn ìgbà tó bá bo àtìrí rẹ̀ lórí iṣẹ́ tó ṣe ní ẹsẹ̀ yẹn yóò tún wá fún ní oore ó ní rahma ìkẹ́ sọ níbo ni a ó ti gbàdúrà yìí torí pé àdìsí wá pé Sayyidina Abubakar kí ló sọ ó ní wa Nabi sallallahu alaihi wasallam allimni du'a an nínú ìrun mi sodípo nínú ìrun ọ̀hún gan láti wá gbàdúrà náà eléyìí lọ́fà tí àwọn afá ní àwọn ààyè àdúrà nínú ìrun ó ní arúgbó wàsùjú wàkọ́bìlẹ̀ sẹ́lá nínú rúkú àti nínú sùjú àti síwájú kátó sálámù bákanáà nínú alkunut annawazi kunut tá a máa ń ṣe nígbà tí bùkátà rẹ̀ tó bá wáyé àbí alkunut fil witr àbí kunut tá a máa ń ṣe nígbà tí a máa ń ṣe wítìrì ṣùgbọ́n adárúkọ àrùkù anẹ́bísà ọ̀sán náà sì ní ah, ah, ọlọ́run kọ̀ fún mi kí n ka kùránì nínú nínú rùkú ṣùgbọ́n rùkú yẹn ẹgbẹ́ ọkọ̀ ọlọ́run ọba ga àmọ́ àsùjúd ẹgbẹ́ ọlọ́run ọba pẹ̀lú tó bá wù sọ eléyìí jẹ́ pé àwọn apá ní ìtumọ̀ eléyìí pé rùkú èyí tó lọ́lá jù ó ní àdìkọ̀ tàbí mùrọ̀ ìgbẹ́ ìtọ́lọ́run ọba ga السجود èyí إيه صلى الله عليه وسلم الدعاء àdúà torí pé ìgbà والله ní والله súnmọ́ الوقت ọba jù باب إيه. أن عائشة رضي الله عنها قالت ما صلى رسول الله صلى الله عليه وسلم بعد أن نزلت عليه إذا جاء نصر الله والفتح إلا يقول فيها سبحانك ربنا وبحمدك اللهم اغفر لي وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي أبا إبوار رواية ودعائشة ìyàwó ànábi sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá tí ó kú yóyọ́nú sí kókẹ́ anẹ́sà sálàmù kírun kan lẹ́yìn ìgbà tí àyà alukur'ani sọ̀kalẹ̀ yìí pé suratul nasr idha jaa nasrullahi wal fath àyàfi kí anẹ́sà sálàmù kó máa gba àdúrà pé subhanaka rabbana wa bihamdika allahumma ighfirli nínú láfàbí imam muslim ó ní kana rasulullah sallallahu alayhi wa sallam yukfiru an yakuna fi ruku'i wa sujudi anabisa asalam a máa wí nígbà tó pọ̀ nínú rúkú rẹ̀ àti sùjúdù rẹ̀ wípé subhanaka allahumma rabbana wa bihamdika allahumma fili subhanaka allahumma rabbana wa bihamdika allahumma fili yu'awwilu alqur'an èyí pé ó ṣe táwílì qur'an èyí ó ń túmọ̀ alqur'an torí pé ọlọ́run bá sọ pé fasabbih bihamdi rabbika wastaghfirhu. إنه كان توابا يعني سبحانك اللهم ربنا واستكبر وسبح بحمد ربك يعني وبحمدك واستغفر يعني اللهم اغفر لي so قلت جاول القرآن أو أعطاني ولي سبب حديث نقول قلت قول وأن عن آه، سنة léè tí ó fẹsẹ̀ rinlẹ̀ ó ni pé ọlọ́run bá ti fún àlejò àṣálẹ̀ ni. wípé àsìkò tí ó máa ṣe àdúrà yìí àwọn àlámà tí ó rí àlámà alákọ̀ọ́kọ́ ní fọ́tò mọ́kà lẹ́yìn fọ́tò mọ́kà yẹn àlámà ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn èèyàn máa wọnú ẹ̀sìn láti àyíkáyè ọ̀nàkọ́nà ni ó ti máa wọnú ẹ̀sìn Islam nígbà tó ti ṣe fọ́tò mọ́kà yẹn ìwọ ẹ̀sìn Islam inú Mẹ́kà kan ló ti bẹ̀rẹ̀ tí ó ń kálukú bẹ̀rẹ̀ kí gba ẹ̀sìn àwọn kèfèrí àwọn táwọn náà gbẹ̀tì àwọn míì gbẹ̀tì torí wọ́n bẹ̀rù láti máa pé wọ́n fa àwọn àdẹ́sùn àzánà wọn fi ọwọ́ kan ẹnì kankan lásìkò fásitì Mẹ́kà yẹn láti bẹ̀ ogun Hunain ni àwọn sàábì àdẹ́sùn àzánà lọ àti àdẹ́sùn àzánà lọ eléyìí pàtó fi jẹ́ pé ó wà nù àwọn sábà tí àwọn mùsùlùmí ti fẹ́ ṣẹ́gun mùsùlùmí àwọn kẹfẹ́ ní fẹ́ ṣẹ́gun àwọn mùsùlùmí torí pé àwọn mùsùlùmí pọ̀ gan pípọ̀ wọn kò tí wá jọ wọn lójú lọ́lọ́wọ́ á fi hàn olọ́lọ́wọ́ á fẹ́ fi hàn wọ́n pé kìí ṣe púpọ̀ ní ilẹ̀ ìṣẹ́gun tẹ́lẹ̀ tẹ́ pọ̀ ẹ̀ ń ṣẹ́gun kì í sagbára yín kì í ṣe ìmọ̀ yín ọlọ́wọ́ bá ní fún yín níṣẹ́gun. Ṣébi pé mú àwọn tí wọ́n tọ́sẹ̀tẹ̀ gbẹ̀sùn àwọn èrè wọn wọ́n máa ń ṣe pẹ̀lú dẹ́bìtì ẹ̀lú ní ìmú tiẹ̀ lápò ó ti jáde lọ sí jihad torí pé kí ni ọ́sẹ̀sẹ̀ gbẹ̀sùn gbogbo orú àwọn nǹkan bá kò tí ì mọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí fi pípọ̀ wọn wọ́n ti ń ṣe ìgboyà lọ́lọ́ máa dáwọn òwò so ẹ̀lẹ́sà sẹ́lẹ̀ sọ pé eléyìí ni àwọn àmì tí ọlọ́run tó ń rí tí ọlọ́run kò máa ṣe àdúrà tasbih àti hamdala àti istighfar bákan náà ó ní pé àsìkò tó àsìkò tó àsìkò ẹ̀kọ́ ju ara wáyé السلام عليكم ورحمة الله وبركاته أن يباني بيري وعليكم السلام Thank you. náà ó wá nínú hadithi pé ẹni ọba wẹ̀ òkú tí ó wẹ̀ ẹni ọba gbé ọ̀rọ̀ àwọn àfà ó fi hàn pé gbogbo wọn istihbab ni ẹni pé mustahab ni fún ẹni tí ó wẹ̀ fún ó wẹ̀ kì í ṣe ọ̀ràn yẹn bákan náà ẹni ó gbòkó ó ṣàgbọ̀nà òun náà al-istihbab ló ti ṣe pé ìgbé òkú wo ti wá jẹ́ ó ti wá jáluwà yẹn torí pé alẹ́bíta àkàndà ní mùsùlùmí ìtẹ̀lé rẹ̀ àti òkú ẹ̀ ohun tó má ní kí ṣe nàìjẹ́ta so ohun tí àwọn àpapọ̀ lórí ọ̀rọ̀ wíwẹ̀ fún yẹn ní sókí ṣùgbọ́n insha Allah ta'ala ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tí ọlọ́ba tí wọ́n bá fún wa ní àǹfààní láti jókòó ni a ó ṣe àlàyé kúnrẹ́rẹ́ insha Allah ta'ala. Fáàrí sọ̀rọ̀. Thank you. náà ó wá níbí náà mú nínú ilé ìbọn mú láfàdí riwaya muslim tó wá ní azabu jahannam wọ́n sàlẹ̀ rẹ̀ so azabu náà azabu jahannam ìtumọ̀ kan náà ni annar tí a ń pa lérò annar òun ni general ṣùgbọ́n jahannam àpọ̀ kan nínú annar èyí sì ni ètò tó burú jù nínú ẹ̀ so the same is just the same meaning ó wá bẹ́ẹ̀ ẹ̀yìn náà. No, n tí mo sọ ni pé lẹ́yìn ìgbà tí ọlọ́run tí èèyàn bá tẹ ọlọ́run ọba nípa ìdáríjì yóò wá fi parí ẹ̀ pé ìwọ ọlọ́run ọba wọ ni ọba alákòóso eléyìí pọ̀ nínú àdúrà Nabi sallallahu alaihi wasallam eléyìí sì tún pọ̀ nínú alukur'an náà ọ̀pọ̀ àyà nígbà tí ọlọ́run bá sọ̀rọ̀ lọ́rùkọ nínú nìkan nínú ọgbọ́n ha kana ghafura rahima. وكان الله عليما حكيما gbogbo àwọn kan tí a bá wo tí wọ́n ti sọ sẹ́yìn ohun tó parí ẹ̀ ọjọ́ mọ́ ṣílmù àti hikma tí ohun tí wọ́n gbà lérò yẹn nígbà tí a bá ń bẹ ọlọ́run ọba kó jẹ́ pé a máa fi sífà ọlọ́run ọba tó jọ mọ́ tí a lẹ̀ láti fi gbẹ̀yìn ohun tí a lè ṣe ọlọ́run ọba. Thank you méjèèjì kò sí tí ò tí ò tí ò bá súnmọ́ mi méjèèjì yálà kéèyàn ọ̀nà yálà kéèyàn ọmọ kò sí méjèèjì gbogbo ìtẹ́yàn bá ṣe kò sí aburú náà. Yeah ok ní mashrik ní agbọ̀n kan ní ọ̀nà níbi Iran Iran ee eh. torí pé ọ̀pọ̀ àwọn Yahud tó tẹ̀lé láti Asfahan Asfahan yẹn ti inú Iran ló wà ẹ̀yìn náà. Thank you ìdílé ẹ̀rọ ìjọba ìgbé àwọn tí wípé wọn ò sí wọn ò sí ìdí ni pé ọlọ́run fún lágbára ó lè ní kí àwọn òkú tó dìde gbogbo ẹ̀ láti fi ṣe fìtínà fáwọn èèyàn ni láti fi gbé àdánwò tí ó jẹ fáwọn èèyàn ó lágbára láti sọ pé kí òkú kó dìde. ايه الله اعلم وارد كلام نعم wọn ala kulli hal kò kò sí specification kankan ohun tó tó tó tó tó tó tó tó ṣe pàtàkì nínú ẹ ni pé ẹni ọba ẹni ẹni tó bá jẹ mùsùlùmí tó sì gbọ́ lọ́wọ́ wa gbọ́ kí ọlọ́wọ́ bá ti sọ òun bọ̀ kúrò níbi fìtínà rẹ̀ ṣùgbọ́n fìtínà rẹ̀ kò sẹ́ni ó lè bọ́ àyàfẹ́ ni ọlọ́wọ́ bá bá tán torí pé àwọn tá a ní wọ́n tẹ̀lé yìí táwọn kẹ̀kẹ́ rí nìkan wọ́n tẹ̀lé tí ní báwọn mùsùlùmí náà wọ́n ṣe rí dá wọ́n tẹ̀lé Masihi Dajjal torí irú àwọn nǹkan tí ó ṣe àfihàn ọlọ́wọ́ bá tó àmọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé ó ṣe pàtàkì láti máa ṣe ìsìáàdà nípa ẹ̀ ìbínú tó jẹ́ kí ló jẹ́ pé ìgbàdúrà yẹn ti ṣe pé nínú òun nìkan kọjẹ́ nínú òun nìkan àlẹ́sà sálà máa gbà ní gbogbo àyè àwọn ìkó wà ní adkar tí wọ́n máa ń ṣe ní àárọ̀ òfin àti ìrọ̀lẹ́ tó ó ṣe pàtàkì kan ọlọ́run àti ọ̀ṣọ́ àmì alìsíran. Thank you. <laughs> wọ́n ní arákùnrin ya gbogbo àdúrà pátá gbogbo èdè lọ́lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n tó dáa jù náà nípa pé kéèyàn fi arábì kò kọ́kọ́ pẹ̀lú arábì yẹn kó ṣe ló dáa jù ló dáa jù torí pé ẹni tí ó lè tí ó lè ṣe bó ti wá nù hadith anẹ́sà sálà ní Yorùbá tó bá kọ ní arábì tìlẹ̀ yọ̀ torí pé òye díẹ̀ kọ̀ ní ọgbà kéyàn mú lórí Yorùbá òyìnbá sọ rẹ̀ kéyàn ọmọ ní Yorùbá nínú orí ẹ̀ èyí tó yẹ kékeré ni so òye kékeré tó fi mọ Yorùbá tó bá kọ pẹ̀lú arábìkì ọkọ̀ ìṣàlá ẹ̀rọ báyìí sọ̀rọ̀ Nam? No? يعني uh, كوالتري um, yóò yóò dàpẹ́ pé gbogbo ìgbà tí a bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ ohun tí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ yẹn gan-an oníkọ́ ẹ pé àdúrà wa àbí ìbéèrè wa ó wá lórí ẹ̀ gbogbo tí ó bá ṣe jáde kúrò níbi tọ́pìkì dára tá a ṣe tó ká máa kọ́ torí pé ṣíṣe gbogbo nǹkan ni ìyẹn kẹ́lẹ̀ ṣàlàyé ẹ̀ wẹ́rẹ́ ìṣàlàyé wẹ́rẹ́ lórí nǹkan gbà míì a máa sọ ẹni tí a ṣàlàyé fún nù àwa náà sì lè ṣe àṣìṣe torí pé we are not perfect so àwọn ìbéèrè mi wà tí ó jẹ́ kí ni ó lọ tí ó ní kí ni ó ṣe refreshment brain fún refresh brain nǹkan ní ìdẹ́bí mọ̀ so àti pé ìpẹ́sẹ̀ yẹn náà tó máa ń ṣe ìrànlọ́wọ́ lórí ẹ̀ tó gbúrò àwọn sọ́dáàtì tẹ̀sàdé àbí sọ̀rọ̀ àkíbẹ̀tì pé ná sọ̀dáàtì ìkájá eléyà àdúrà ni òun ni èyí táwọn afá máa ń ṣe nígbà tó máa fẹ́ bẹ̀rẹ̀ خطبة بعد أو الكمين إن الحمد لله نحمده ونستعينه àwọn ní o ní sọ̀rọ̀tò ìhájà wọ́n ní pé gbogbo nǹkan tó bá ti pàtàkì kéèyàn fi àdúrà rẹ̀ kó fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n sọ̀rọ̀tò ìtàgé lóòótọ́ lóòótọ́ làwọn àfàṣọ ọ̀rọ̀ lórí àdéhìí náà ṣùgbọ́n àlàyé náà pọ̀ torí pé nínú àwọn àkọ́ náà láti ráwọn tó ní àdéhìí tó dáa ni nínú àwọn àbá aládìí náà láti ní àwọn tí wọ́n ní àdéhìí tó lẹ́yìn ṣùgbọ́n àwọn akájẹ́ bíi ọmọ akẹ́kọ̀ọ́ síwájú ká ti lọ ká tó lọ ṣe òǹtẹ ọ̀kan ló méjèèjì ó dájú ó sọ̀rọ̀ ni ọ̀kan wà báyìí ọ̀kan wà báyìí ọ̀rọ̀ àfáà nìyí ọ̀rọ̀ àfáà náà lélẹ̀ tá lè mí láti sọ pé ti àfáà yìí olórí dára ju ti àfáà yìí lọ ó di dandan tí n bá wo ẹ̀rí àfáà yìí tí mo wo ẹ̀rí àfáà yìí lẹ́yìn mo fa gbọ́mi yìí so gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé àdìsí tẹ̀sábẹ̀ àwọn àfáà wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ so àwọn ọ̀rọ̀ náà ó pín sí méjì àwọn kan ní àdìsí tó lẹ́nu àwọn kan ní àdìsí ní tọ́jú pé hasan lọ́wọ́ àlẹ́ so gbogbo àwọn kẹ́límà hasan da'if yìí náà gbogbo ẹ̀ náà ló ní ìtumọ̀ kí ni wọ́n máa ń pè istilah ni gbogbo ẹ̀ náà ló ní ìtumọ̀ ó sì ní ìgbà tí àwọn afá máa ń lò hasan ọ̀hún gan àdìsí da'if ni ó ní nǹkan míì tó wá rò gan tó fi di hasan wallahu alam tó ọlọ́wọ́n bá kí a fi ọlọ́wọ́n bá a fi ìjókòó tí a ń ṣe a fi bẹ ọlọ́run ẹni rí tọ́wà nù wa a fi ṣe tawassulu fún ọlọ́wọ́n bá husnul khatima tí ọlọ́wọ́n kó fún ẹnì kọ̀ọ̀kan wa assalamu alaikum wa rahmatullah.